àyàfi nítorí ó lérò gbà èròǹgbà àtọ́lọ́ ló máa ń sẹ́ èròǹgbà ìfìyà kì í sẹ́ ìjọba wọn bá fẹ́ kí ẹ̀dá lára yọ sí náà ìjọba wọn bọ̀ bá kọ kò sẹ́ni tó lè ní kọsẹ̀ wọn lọ bá wọn kan wọn ni wọn yẹ kádàrá rẹ wò wọn yẹ kádàrá rẹ wò báyé ní di lọ́nà bàbá ayẹyẹ tó lọ bá wọn òun díngí tí ń fi rí kádàrá tẹlómi ó yẹ kó fi wo tara rẹ. inú ìyá lọ́lọ́ba ah babaláwo ìyá níjẹ because ojú kò tí ọkọ tí ọpẹlẹ òun ò ní project kan pé project kan bí kan mo lẹ́rù kan tí mo fẹ́ lọ gbà lẹ́kọ̀ọ́ mo fẹ́ dé kánò kábọ̀ sẹ́nu pé business yẹn tí kò kan náà ó kò bí àpáta tí èmi ra ẹ máa rí yín bá èpè o a máa rí yín bá ń torí pé ìwọ ìwọ kò ìwọ ń lọ ń bọ̀ ni ọwọ́ á ní báwa bá lọ tá a bá bọ̀ á máa rí bá ń lé ìyẹn ni pé ẹ̀yin ẹjọ́ kò ká oṣù tí pa yín náà ni ẹjọ́ kò tì àwọn bàbá máa rí bá òun ò sí wárìsì bíi tiẹ̀ lọ wọn á ní kíní kan yé ọmọ àwọn fẹ́ wò pé Yorùbá gbogbo ọmọ wa lọ́lọ́ nǹkan pé kò ní í dáa fún kódà kọjá pọ́ tálákà jòkú ti sọ́ọ̀sì lọ ọ́ dáa fún torí ọmọ mi atẹ́gùn èlò lọ́sàn fún wọn á ní ah, ọ́ dáa fún ọmọ yìí olóríire ọmọ ni o gbogbo àwọn orogún ìyá rẹ̀ ọ́ wà máa sàṣì kése lójú táwọn ẹni ó ti dáa ju àwọn ọmọ àwọn lọ torí di eléyìí báyìí ìpín ìpele kẹrin òun náà ni alkhal ọlọ́run ní ma nípa gbogbo nǹkan ọkọ̀ gbogbo nǹkan èròǹgbà rẹ̀ ló sì fi kọ́ ọwọ́ tẹ́mi bá ti mọ̀ kọ́ lọ́n tó dá mi títò gbogbo nǹkan kí wọ́n á nìkan tí mo fẹ́ máa bẹ̀rù fún tí wọ́n bá mọ̀ kọ́ lọ́n ọba tó dá mi ó ti kọ́ àkọọ́lẹ̀ gbogbo nǹkan kí ló tún sẹ́kù ju kí n máa sọ yìí pé Allahumma ij'al kulla qada'in qadaytahu li khayra wọ́n lọ́n ọba sí gbogbo àkọọ́lẹ̀ tó kọ fún mi lórí. Allahumma hassin 'aqibati fil umuri kulliha وأجرني من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لي خيرا ìwọ ọlọ́run ọba jẹ́ kí àtúmọ̀tán mi ọmọ dá nínú gbogbo nǹkan àdúrà tó yẹ kó ọmọ ṣe nu kó o sì wá sọ mi kó o là mí níbi ìtìjú ilé ayé àti ìyà àti àlùkìyàmù kó o wá sí gbogbo àkọọ́lẹ̀ tó kọ fún mi ní rere báyìí lọ́ọ́ ẹ̀ka mùsùlùmí ká máa ṣe o pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu wa sallam wa barak ala muhammad wa ala wa sahbihi

kọ́dàr mẹ́ta lẹ́sọ̀ náà mẹ́ta ni kíni kọ́dàr lẹ́sọ̀ náà sọ. alẹ́ẹ̀l alukitaaba. ẹ̀sọ̀ àlùmọ̀ṣí àti alukitaaba. ọ̀nà màsán kọ́kọ́ ọkọ lẹ̀. Sòwò lè léyìn, à ń gbìyànjú tó bóyá lọ àwọn akọ̀kọ̀ àtọ̀ wọ́n ní máa ń gbé lágbára ní ìkàwé. Sòṣùpọ̀ tí a ṣe lẹ̀ ní pé àwọn àràkọ́ tí wọ́n wà láàrin sẹ̀yẹ fún yá àwọn ọkọ̀ mẹ́ta àwọn pẹ̀sẹ̀ ìjọ. So kẹ́kọ̀ọ́ máa ń ta àwọn ìtẹ̀lẹ́ láti máa wá fún àwọn náà àwọn bí ìfẹ́lẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó wà nísàlẹ̀ yìí ní ìjọra wọn tó bá ti jọra wọn tó bá kàkọ́ sí náà lọ́dọ̀ الحمد لله النبي صلى الله عليه وسلم وتصفى به الله من دنيا القيامه قلنا لك مرو كعبه مرو كعبه يسال ان كان كان تو دينك اسلام وسط ما اكزيست sábà wó kaaba kò dínà kí islam wà exist kò sì dínà táwọn mùsùlùmí ọmọ bíi táwọn kọjú sí ṣebí kaaba náà là ń kọjú sí nísì ẹnìkan wà lọ wó kaaba owó kaaba sóní káwọ wà kó papọ̀ síbi tá a kọjú ká má màmá ni ká má bi tá a kọjú sí ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ní wípé anabi ni yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n anabi ọ̀sọ́ pé tí wọ́n bá wó àtúní tún kọ́ mọ́ kaaba ọ̀sẹ̀sẹ̀ máa wó ṣùgbọ́n wọ́n tún kọ́ torí ẹ̀ eléyẹn àmì kan nínú àmì gbẹ̀ndẹ̀ àmì láwọn àmì kéékèèké ṣùgbọ́n kò túmọ̀ sí wípé àní máa fi dá pọ̀jù sí kò sì túmọ̀ sí wípé bọ́yá náà tún ní tún ma nà. àmọ́ bọ̀ láìpẹ́ bíi kan ọ̀kan nínú àwọn ọ̀gá ọ̀gá àwọn ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ibi tí wọ́n ti ń kó àwọn sọ́jà létí ogun ó wá lóun fẹ́ wo syllabus tó ń lò ọ̀kan náà syllabus yẹn wá explain irú plan táwọn Amẹ́ríkà gbọ́dọ̀ ní láti ready at any time láti attack Madina àti Maka ọ̀rọ̀ yẹn ò ti dọ́dún kan lọ ó sì wà confam torí pé Obama gangan fúnra ara rẹ̀ òun ló ní kí wọ́n dá ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn yẹn dúró gbàtà sí rí fara ó sì ní kí fi gbogbo àwọn ọka ọ̀gá sọ́jà yẹn sọ́ndà kọ́ ẹ̀mí sọ àmà pé gbogbo náà náà ní Islam náà gbogbo wọn so ìtẹ́mi mẹ́ ni pé Islam ó ronú pé wọ́n lọ àtàkì Maka tuntun Islam ó ronú pé wọ́n àtàkì Madina kìí tuntun sẹ́mi àtàkì rẹ̀ gan-an ní ṣé wọ́n dàn wò so ní táwọn kan sọ ni pé ẹni tó bá dàn wò pẹ̀lú ògbọ́ ọlọ́run ojú rẹ̀ ó rí títú ẹnìkan ò rí rí nítorí pé ọba tó rán tọ́yọ́rán àbàbílà ṣé àwọn abúrò àtà òun náà lọ́ba láéláé ọba tẹ́nìkan ò lè borí ọba tó borí gbogbo nǹkan kí wọ́n dàn wò gbà ẹ̀ wọ́n ti Abdul ti ń sọ ni nígbà tí àwọn sọ́jà abrahata wa tẹ̀rìntẹ̀rìn láti wó kaaba ó ní lahumma inna al-abda yamna'u rahlahu famna' rihalahu ó ní wọ́n lọ ẹrú ẹrú máa ń jà pátápátá láti sọ́lé rẹ̀ ìwọ lọ ìwọ náà sọ́lé rẹ̀ ọlọ́run sọ́lé rẹ̀ àbí ọ̀sọ́ alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أدب سجاد wọ́n lè ní sí ilé ìjọba ìgbà sí àwọn ìlú ṣíláàbù àti ọ̀ṣọ́lá ìyá àti ìlà ọ̀hún ṣẹlẹ̀ tó wá bẹ̀rù àkọ́kọ́ ní pé ìjẹ́ àti ọjọ́ bọ̀ láti ṣẹ̀dá àlejò ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ tó wájú láti wọ́n yọ̀ láti láti ẹni tó wà lọ́kọ̀ wá sí ọjọ́ òṣù dáadáa yìí bákan náà ti sáré wọn ní àlejò ní àlàyé ọ̀rọ̀. Ànábì sallallahu alaihi wa sallam bọ́ọ̀ fẹ́ bọ́ kọ́ ńlá síwájú fún gbogbo ọmọ Ànábì Adam Ànábì wa sọ fún wa pé la taqturuni kama aqrat an-nasara ibn Maryam ana abdun faqulu abdullahi wa rasuluhu ẹ gbọ́dọ̀ máa ròyìn mi lárúfọ gẹ́gẹ́ bá àwọn sọ́ra ti ṣe ròyìn anábì Ìsá ọmọ Maryam lárúfọ ẹrú kan lè mi jẹ́ náà ẹrú ọlọ́ọ̀tọ́ lọ́ọ̀dá bẹ́ẹ̀ bá rìn mí bẹ́ẹ̀ bá ròyìn ẹ máa pé Abdullah ẹrú anábì ní kẹ́ẹ̀ máa yàn bá bẹ́ẹ̀ bá yàn àmọ́ àmọ́ wa ka àbí àbí bẹ́ẹ̀ torí pé rẹ̀ ìgbà anabi ta ẹnu àlá sí wà nù ẹ anabi sì sọ fún wa pé iyyakum wal ghuluw fa innal ghuluwa ahlaka man kana qablakum ẹ ṣọ́ra fún ta ẹnu àlá torí ta ẹnu àlá ló kó pàmò báwọn tó síwájú o torí ọ̀dọ̀ wọn ẹja ṣọ́ra fún tí ọba ti dá ìfẹ́ anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ràn rẹ̀ lódodo ẹni kọ́ ọmọ tẹ̀lé lánàá rẹ̀ man yuti'ir rasula faqad ata'a gbogbo ẹni tó bá tẹ̀lé tà anabi ti tẹ̀lé tọ́lọ́ eléyìí wọn sẹlọ ó sì ń sẹ anabi sallallahu alaihi wasallam toró náà ló ní kọ ọmọ ròyìn òun lárúfọ ẹ gbọ́n tí bùsọ yìí sọ ni wọn ni ya akramal khalqi mali man aludhu bihi finaiba siwaka siwaka inda hululil hadithil imami wọn ni ya akramal khalqi ìwọ ẹni tó lápọ̀nlé jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run mẹ́ẹ́lí mẹ́ni alóòdò bèè èmi ò lẹ́nìkan tí mo lè sáàdì sí wáàkà tó ju wà nábì lọ ẹ̀gbọ́n kan bẹ́ẹ̀ ẹ̀ǹdà òdòdó ṣẹlẹ̀hàdẹ́dẹ́lẹ́rìnàmí nígbà tí àwọn àdánwò ti kárí ayé bá ṣẹlẹ̀ ìwọ nìkan ní sáàdì kúfúrú lélẹ́yìn àbẹ́sẹ̀ kúfúrú kúfúrú burúkú iná lẹ́ẹ̀mọ́ wáàkà ẹ máa kẹ ẹ máa tẹ̀ra ẹ jẹ ẹ lẹ̀ ń yẹ ànábì ẹ ń ṣe mẹ́jù ẹ ń ṣe mọ́ọ̀lù gbogbo kẹtí ò sínú súnà ẹ pa súnà tí ẹ tẹ̀lé ẹ sì ti mà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti lóun ò lè gbálẹ̀ mọ́sálásí yọ gbálẹ̀ ọjà. torí de eléyìí ẹja jáwọ́ di àpótí ọ̀yọ́ ẹ tún ní sẹ́ni wá sí kíni. àwọn ní sẹ́ torí ànábì lọ́lọ́ ti dálé ayé rárá torí ànábì báwo hadith tó mu àmọ́ owó irọ́ lásán rẹ anabi muhammed sọlá sọlá ló máa fi adá a gòlúwà àwọn torí kọ ti pọ̀ jù ìtayẹnu aláwọ̀ ti pọ̀ jù tẹ́lẹ̀ mọ̀ pé àwọn ọkàn máa rorọ́ náà ni ó lè sọ pé haddathatni nafsi an rabbi pé ẹ̀mí mi sọ fún mi kọ́lọ̀ ń sọ pé ẹgbọ́rọ́ mẹ́ irú ẹ̀ pọ̀ lọ́dọ̀ wọn torí ẹ̀ yàrá arọ́ wọn lélẹ́yìn bákan náà irú rẹ̀ náà ni lọ́tọ́ tó pa pé bàtà dáma sẹ̀ wá kí ṣe kí ṣe ara ẹsẹ̀ àga ọlọ́ọ̀lọ́hún ọba ó wá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wọn ni kó fi muhammadu bẹ̀ ọ ọlọ́run ah muhammadu ńgbà tó lọ́wọ́ ọmọ ń lọ <laughs> wọ́n sì máa parọ́ tó lọ́wọ́ ọmọ ọlọ́run wàá mọ̀ pé bẹ́ẹ̀ ló ti rí ọba ni ẹ tó ṣẹlẹ̀ ni pé mò ń wo àwọn ẹsẹ̀ àgọ́ láàrin mo wá rí muhammadu rasulullah mo mọ̀ ká ọ fẹ́ràn òjíṣẹ́ yìí ọ fẹ́ràn eléyìí pọ̀ ni mo ṣe ẹ eh, irọ́ burúkú kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo tí mo sọ fún yín àwọn tíra wà lórí rẹ̀ tí wọ́n ṣe láti fi hàn pé irọ́ lásán ni bákan náà pé ànábì lọ́lọ́ sí ayé irọ́ gidi ni yéésù tó rà nàbẹ muhammed sallallahu alayhi wa sallam lọlọrun sì dalẹ ayé Ọlọ́run ti sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run dá gbogbo akálẹ bá wa jọ́sìn fún finish now. ọ̀pọ̀ ní kí ni sí ẹ̀rọ máa mọ̀ sàlàyé nípa ìgbàgbọ́ bí a lè fa àwọn tó ní àgbà àbáwọ̀ àjẹ́ ṣùgbọ́n bákan náà ṣé àìsàn wípé kí n tún sùn mọ́ wọn nínú ìlú alakulahal ajẹ oṣù emèrè gbogbo ẹ̀ ń bẹ nítorí pé gbogbo wọn ọmọlẹ́yìn ṣetán ni wọn ṣetán ni bí abíọ́sù tó ń torí ọmọlẹ́yìn rẹ̀ wá ń kọ́ sọmọlẹ́yìn ọwọ́ abíọ́sù sí wọ́n gbogbo wọn nú gbà lórí ibú náà wọ́n wà ó lè kó lórí ibú ṣe ń sórí ibú ṣùgbọ́n ìwọ tó fẹ́ ṣoríire ọ̀nà tó fi máa rí sọ ọlọ́run lọ́ọ́ máa gbà torí ẹ ọmọ ẹgbẹ́ sájẹ ń bẹ soso ń bẹ sẹmẹrẹ ń bẹ eléyìí ń ṣèbéèrè ìbéèrè ni pé tírú wọn bá ń bẹ kí ni màá fi wá ìsàn àṣetọ́ nìkan tọ́jọ́ ga wọn kí ni màá fi wá ìsàn níbi aburú rẹ̀ ayatul kursi ọwọ́ àánú hadith anabi sallallahu alaihi wasallam wọn ló wú olórí àṣetọ́ lójú orin lọ ayatul kursi ó wúwo lórí àṣetán lójú orin lọ tó ń torí ẹ kíni kan wọn nù ọlọ́kà lójú oorun ìyẹn lọ jẹ sùn lálálá lọ lọ jẹ lójú oorun lóru òní kọ́dọ̀ tó bẹ́ẹ̀ fọ́ lẹ́nu rẹ wàràs ọbẹ̀ yìí ọ̀lẹ́ jẹ kẹ́ ẹ tó sùn lálẹ́ àná kó lẹ̀ fọ́ tí wàá wá <laughs> bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bí ẹ ṣe máa wí nù tó máa mèrè alákòlà ha ìwọ ni kó tún àárín rẹ àtọ́lọ́ ṣe tó fẹ́ sùn tó fẹ́ gbé ọ̀tún lélẹ̀ máa ká àyàtọ̀ lọ sí i. máa ka ayatul kursi anabi sallallahu alaihi wasallam wọn lẹni tó bá ka ayatul kursi kó tó di kó sùn olùsọkànlátọdọ Ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú ẹ hatta yusbih títí tí ó fi ti sáyé olùsọ yẹn kì í sàtọ̀dọ̀ èèyàn ògbé gbé ambọ̀sibọ̀sì sùn tó túmọ̀ sí oríire tó mùsùlùmí ẹnìkan wá mọ́ ni nígbà tó bá ti sọ pé lásán ó rí kò ní rí kankan tiẹ̀ tó o bá kà ó tún máa jiyàn náà lọ. bẹ́ẹ̀ ni torí tó o bá ti ka tọ́ lọ́nkún. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́ bákan náà tó bá kẹ́ àwọn àyà méjì tó wà ń parí Suratul Baqara amana rasul anabi ni kafata tó bá kà lóru kan gbòtò wọ́n tù ọ́ wọ́n tù ọ́ bí ohun gbogbo ṣùgbọ́n kò lè ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ tó ní wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ibi títí nǹkan kan ń de mẹ́ndì ẹ̀ níbi ìrọ̀lẹ́ ẹ̀ ó ti fò ká burúkú kan rẹ̀ kò lè ṣiṣẹ́ fún wèrè ilé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin ẹ wá ní síta burú bá ti ṣẹlẹ̀ ọlọ́run náà ni bẹ́ẹ̀ ni ọlọ́run náà ni torí yòówó ọ̀gbọ́ ọlọ́run gbọ́ wọn ni kìnnìkan sọ̀rọ̀ kìnnìkan kọ́ kìnnìkan ṣẹlẹ̀ kìnnìkan ṣe ẹ wá ní ta ló tún ṣe torí pé ọ̀gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run náà ló mú wa wọn lọ́lọ́ ò ṣe bí èèyàn ní ẹ̀bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lèèyàn máa sọ lẹ́yìn yorùbá máa sọ wọn ní èèyàn ní ká gbogbo ẹnu àkídà àwọn ọgbà kádàrà gbọ́ náà ọlọ́run ló máa mú gbogbo ẹ̀ wá àti dáadáa àti àìdá ṣùgbọ́n a kì í fa ìdá tì sọ́dọ̀ lọ tá ìdá bá ṣe ọ́ ó sọ yìí pé àìdá ṣe mí òní sọ pé fi àìdá ṣe mí mo rò pé àìdáàsẹmí èsì kọ́ ló ń fa àìdáàsẹmí gẹ́gẹ́ bá nàbí Ibrahim alayhi salam bó ti ṣe sọ yìí pé ọlọ́run ló máa ń fún mi jẹ ọlọ́run ló máa ń fún mi mu ṣùgbọ́n wa idha maridtu tí mo bá ṣàárẹ̀ èsì pé tó bá fa àárẹ̀ sí mi àìlẹ́kọ̀ọ́ ni tó bá fa àárẹ̀ sí mi àmọ́ tá àárẹ̀ bá ṣe mí fahuwa yashfi òun máa ń wò mí sàn torí wàá sọ pé àìdá ṣe ní sọ pé ọlọ́run fa àìdá tọ́ tọ́lọ̀ ń bá wa mú ká ìdó sí ọ ó lè jẹ́ pé sábà bí bẹ́ àbí òye wa ọlọ́run ló ní kó sí ọ o torí wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ògbìnà kan àjẹ́ kan oṣó kan èmèrè kan ẹni ibú kan olórí ibú kan babaláwo kan olórí olórí olórí tó ti rà kan kò lè fa ìdá kan sí ọ àyàfi pẹ̀lú ìyọ̀dọ́lọ̀ torí ẹ̀ ọlọ́run ọba ni ó gbé kọsẹ̀ torí àwọn sọ̀kọ́ lọ́n ló ní kọsẹ̀ ló fi sẹ́ ṣùgbọ́n sábàbí lè wà torí ẹ̀ ló jẹ́ pé tá a bá fi lè mà pẹ́ nìkan ló sàṣẹ́ nìkan tí nǹkan fi ṣe tiẹ̀ náà bá o tiẹ̀ náà bá nítorí pé àní filẹ̀ o àní filẹ̀ torí ò ní sábàbí aburú yẹn torí ẹ̀ ní sẹ́nìkan kó a lọ sí àwa ṣetán lọ́wọ́ sọ pé yẹ́s ń ta lọ́fà ọ̀fà sì bá a mú ta lọ́fà lójú oorun ni àwọn wàá ta lọ́fà lójúfò nítorí ọba lọ ẹnìkan sọ pé ọ ní sọ pé nǹkan kan ò ní ṣe mí àfihàn tọ́lọ̀ bá wí bẹ́ẹ̀ náà ni ọ sọ pé nǹkan kan ò ní mí àfihàn tọ́lọ̀ bá wí ẹ mú de mo rò pé yẹn ẹ mú so kẹ lù ẹ ní sọ pé kẹkàn á ya dundun kalẹ̀ ike ẹ mo fẹ́ sùn lórí títí wò kí n wò báyà mọ́tò ọgbà mi àbí òní gbà mi eléyẹn àìpé orí ni wọ́n ń pè léyìn o sábàbí wà tọ́ba wa, hàn pẹ́nìkan ló ṣe sábàbí aburú wọn ò ní filẹ̀ o nínú Islam àmọ́ náà ọba ló ní ká burú yẹn ọ̀sẹ̀ torí ẹ̀ mọ iye aburú wọn ti fẹ́ sí ọ tọ́nà ọba ò ní abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ tẹ́bẹ́yìn náà lẹ sọ pé gbogbo aláǹgbá ló ń dakùn délé ẹ lè tinú run gbogbo àwọn etinú run ẹ mọ iye tí wọ́n ti ṣe sí yín tọ́lọ́run ní kọjẹ́ so ọ̀kan sì jẹ́ tọ́lọ́run bá tutù àṣírí àrífilẹ̀ àrífilẹ̀ torí pé yorùbá ẹ̀yin ò mọ filẹ̀ ẹ̀ mọ ní ẹ̀ ẹ̀ filẹ̀ tó dáa bá tún sọ̀rọ̀ ẹlòmínà tún lè kú ẹlòmínà tún lè àbí bẹ́ẹ̀ kọ́ kẹlòmí ọ̀yà kù ó náà kù jọ èjì ọlọ ìyá ní kò jẹ bóun ṣe mọ̀ ẹ̀yà pa á lò náà pa bí ọwọ́ bá kò mọ́ ọ̀nà àgbàlagbà kú ọlọ́lọ́ ló mú wa nígbà tó ọmọdé kú wọn tún sọlọ ló ṣe yìí ọlọ́nà ẹ̀ yòówó ni ẹ dákun ẹ má parọ́ mọ́ lọ ọlọ́nà ẹ̀ ọlọ́nà ẹ̀ náà. ìgbà wo ni wọ́n ní bí ó ṣe ń bẹ̀rù àkíyà àti ìṣúná ọ̀nà máa wípé ó jẹ́ pé àkíyèsí káwé ẹ̀rọ ṣe dára ní aláwọ̀ àwọn èèyàn ní kó wà bàjẹ́ látàrí wípé olùbàjẹ́ tó wáyé tó bá tẹ́lá má fi lọ ṣe dáadáa ní padà tó wà bàjẹ́ dàgbà wọ́n padà tó wà bàjẹ́ wọ́n wọn àti wípé ṣé làwọn sọ̀rọ̀ pa gíga gíga gíga sí gbogbo gíga wọ́n lè yọ bí wọ́n lè wọ́n lè sá. alhamdulillah lọ́dọ̀ ahli sunnati wal jamaa àkídà tiwọn kì í ṣe ká kó yẹn lọ sí ìdíkàṣe dáadáa lásán á kọ ìbàjẹ́ fáwọn èèyàn walitakun minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar ó yẹ ká ara wọn kan nínú yín tí wọn máa pèpè lọ di ká ṣe rere tí wọn máa pa àwọn èèyàn láṣẹ ká ṣe dáadáa tí wọn sì máa kọ̀ wá àbàjẹ́ fún wa kò tó ká pè yàn lọ di dáadáa ká má kọ̀ wá àbàjẹ́ fún wa kò tó kakọ̀ wà bàjẹ́ kama pè lọ síbi dáadáa gbogbo wọn amrani mutalazima méjèèjì wọn dúró tira wọn ni ọ̀kan ò lè sí láìsí kejì torí rẹ̀ tá a bá wọn ra àwọn kan nínú dáwà tiwọn àwọn kan máa ń pè yàn lọ síbi ṣe dáadáa ṣe dáadáa ni wọn làwọn ò ní sọ fún kó fi bàjẹ́ lẹ̀ torí táwọn bá sọ fún kó bàjẹ́ lẹ̀ àwọn padà pàdánù rẹ̀ torí ẹtẹ ni má mú má ṣe má jalè má má kọrin má má má má yàn lójú má yóò di pé kọfẹ rí yín má ni máa ṣe sọlá máa yọ zakat máa gba àwẹ̀ máa sọdodo mẹjẹ wúri ẹ máa wọlé yóò máa bẹ pẹ̀lú yín gbogbo gbà bíjà ẹsìn ti sọ fún náà ní ti mú gbó bíjà ẹsìn ti sọ fún náà ní ti mú tí ẹsìn nínú ẹ mẹsọkàn ẹ mẹsọ̀rọ̀ gbó ẹ mẹsọ̀rọ̀ tí o tó kọ́ mọ́ bàbí nù eléyìí ẹsẹ mẹnahàjà alùsùnà náà lànà bisalòlá alùsùnà sọ pé làtà mùrùnà bìnnà àrùn wàlàtà أو يسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لكم ẹ máa pa àwọn èèyàn lọ sídìí ká ṣe dáadáa ẹ sì máa kọ̀ fún wọn láti ṣe bàjẹ́ tẹ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àwọn ẹni búnú yín lọ lọ́wọ́ dẹ̀ sí yín àwọn ẹni rí ọmọ abẹ lọ́wọ́ lọ́wọ́ gbà rẹ lọ́dọ̀ alùsùn náà ọ̀dùnmá ẹ̀ ṣe ń yẹn lọ sídìí dáadáa ẹ máa kọ̀ bàjẹ́ fún un náà lànà bí sọ pé man ra'a minkum munkaran falyughayyiru biyadihi ẹni tó bá ti rí ìwà àbàjẹ́ nu yín kó fọwọ́ tún ṣe fàyín lam yẹ sọtẹ fàbí lisani tó o bá lè fọwọ́ tún ṣe fàhán tún ṣe fàyín lam yẹ sọtẹ fàbí qalbi ajẹ́ pé fọkàn kọ́ tó o bá ti lè fọwọ́ tún ṣe fífọkàn kọ́ oníkókó kó níbi tí wọ́n ti ń ṣe bàjẹ́ o ìwọ wá jókòó tẹ́ ti mutí wọ́n sọ fún pé ìyàwó yín ìyàwó yín ẹ máa fún wọn lówó oúnjẹ o àbẹ́wò ẹ̀kọ́ ó tún mutí ó tún àbẹ́wò ẹ̀kọ́ tí wọ́n sọ fún yín lẹ́yìn ah kèé ṣe alùsùn náà lélẹ́yìn alùsùn lè ṣe bẹ́ẹ̀ a sọ fún ẹ dábàá lè fọwọ́ sọ fún ẹ àfẹnú sọ fún ẹ dábàá lè fẹnú sọ fún ẹ àfọkàn kọ torí ẹ̀la níbi sọlá ìṣẹ̀lẹ̀ sọ kọ̀gbọ́lọ́ngbọ́ ẹni tó jókòó lórí téèmù tó wá ti mu tí ah, ọkà àti fájà lè mímu ẹni bá yẹ mu gúdà ọmọ mu gúdà áà ah, kò sí má nì fún ọ. tọ́ eléyìí jẹba kí ni ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo bídíà ló gbìyànjú wọn náà bẹ́ẹ̀ gbogbo bídíà tó gbéyàn wọná téèyàn bá kú lórí rẹ̀ tí ò túbà tọ́nà ṣàforíjì fún yàn gẹ́gẹ́ bí àkídà ahlùsùnàtì wal jamaa gbígbé wa kullu bid'atin dalaala gbogbo àdáda lè àná ni wa kullu dalaalatin fi an-naar gẹ́gẹ́ bí riwaya Nasaa'i pé gbogbo ànùkúmá inú náà kò túmọ̀ sí pé gbogbo bídíà lẹ́vù kan náà ni wọ́n ní o bídíà kan ju bídíà kan lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ ì máa gbé ìyàwó náà ni ìyẹn tó bá wu ọlọ́run láti fìyàn sí náà tí ọ̀sà foríjì fún yàn lópin ìgbà tí bídí àyàn ọba tó kú fúrú bídí àti òtó kú fúrú ọlọ́run ọ̀fẹ́ forí rẹ̀ jiyàn ọ̀fẹ́ kí yóò jìyà rẹ̀ yóò jìyà rẹ̀ nù náà tí ọba túbá tó fi kú àmọ́ tó bá túbá tó fi kú ọlọ́run ọba foríjì àmọ́ tí bídí ọba tó kú fúrú téèyàn bá kú lórí rẹ̀ tọ́lọ́run ọba bá fẹ́ ó lè fìyàn síná tó bá sì fẹ́ ó lè forí jiyàn torí pé la yusalu amma yaf'al wa hum yusalu ẹnìkan kì í bi ọlọ́run nípa ti ń ṣe ṣùgbọ́n àwọn akọ ẹni tí wọ́n bi léèrè ni wa eléyìí oṣù túmọ̀ sí pé gbogbo bídíà lẹ́fù kan náà wọ́n wà bídíà kan ju bídíà kan lọ ọ̀nbẹ́nu bídíà tó máa ń sọ yẹn di ọ̀nbẹ́nu rẹ̀ tí kì í sọ yẹn di kèfèrí tọ́ eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ ṣùgbọ́n pínpín tápá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n pín bídíà sí al-ahkam at-taklifiyya gbígbé wájibu bẹ́ẹ̀nbẹ́ mandubu bẹ́ẹ̀nbẹ́ mubaha bẹ́ẹ̀nbẹ́ makuruhu bẹ́ẹ̀nbẹ́ lẹ́yìn náà mandubu bẹ́ẹ̀nbẹ́ gbogbo eléyìí kò sẹ́ẹ̀lì kan fún eléyìí kò tọ́ bíbí díà kan wájibu díà kan gbogbo eléyìí kò sí ní ọ̀dọ̀ alùsùnmẹ̀tì wal jamaa eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ètò pàtàkì tó ṣe jáde pé kémi pẹ̀lú rẹ ká di àdìsọ́kàtọ́ lálàáfíà mu ẹni tá a bá rìn tí ó bàtì sọ́kàn wa jẹ́ ọlọ́run mẹ́ta a bá rìn ẹni tá a bá rìn tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kó lóòrìn kó nípa oníkọ́lọ́wọ́ bọ́ darí wa sí èyí tá a sì tá a fi wà lìjánà ọlọ́run gbogbo wa sí kò ń gẹ́rẹ́ ètà àṣetà àfidọ́mọ aná ọlọ́dà kò má fi sàdánwò fún wa ọlọ́dà tó mọ̀ tán wọ́n dà kó sọ alọ́ máa jẹ́nà alẹ́kùn lọ́síwájú alẹ́kùn àgbéga ọlọ́kùn sí fún Islam àtàwọn mùsùlùmí alẹ́kùn lọ́síwájú alẹ́kùn àgbéga ọlọ́kùn sí fún wa nílùú wa ọlọ́wọ́n bá kó wájú kọ́pọ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́wọ́n wájú jẹ́ kó dá